tawashi ya tawo kawo sai mu waye ko muri isara ya ko mu waye ko na ka tona na el wa umri ya so wa ga ko wa ra ni la fi etera wo ra ma ka ka ni kai o ma wa nda ba da shi ni ya ko wata ko da te wata mu da wa if not the dirtiest water a na-edili okirikiri ime ọnọgọnọ ẹ̀yìn sí holy na mìíràn ọmọ sí dáa inye nẹ́kọ̀ mi holy water dáa sí ọ ọdún wọn mi gbọ́ <laughs> ah, náà bàbá ẹ̀ mìíràn ni ààrùn ah, náà ṣe rẹ̀ ṣe ní ọrịa báyìí ka ee àti pásítọ̀ nà àgbáyà ọ̀pọ̀ ọrịa báyìí ka ìwọ náà mọ̀rí ìdí ka ẹwọn náà ṣe tá àwọn náà wọ́n náà ya tó dọ́ta yẹn kéèbì yẹn náà ṣe ọ̀pọ̀ kéèbì yẹn náà ẹ àmọ́ wọ́n yẹn lẹ́hẹ́ ọmọ mmiri na ìzọ̀ ọ̀dọ̀ ọ̀gbọ́n yẹn tẹ́ dọ̀kọ̀ ló bọ̀ fọ́nà náà lọ́wọ́ òzin àmúlẹ̀ mmiri wọ́n àyìn ya فصبرني انا بدي ميرون دو تو إيه. ان احدكم لا يعمل بعمل اهل الجنه حتى ما يكون بينه وبينها الا زر الا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل اهل النار فيدخلها والعياذ بالله من الله شيء تتوسي ايمان انتم اللي اوكاي اني نواون هذا هذا لا يكون يما دام مقرا ukoro na aljanna da ba me purely de ze re kai ukoro na man o odo muri man roin na fili raho oni sadaka ime oni anyi re ka ukoro muri adi malasi oni ona jabodan eh umuri otumuri okai da ba mokoro no na poro do si wo o si sana yanki isana wo ne go wa ibe na ba nuku ho zera da ya ni wona aljanna no awere ire no muri gichere tora yeso arada mo kora tora yeso do da mo kora mira muri onto muri akido ndo muri amen oyiko no to muri kaka ini do atwe na sana ho no goro ndo a abi ama ama ka na distance na ala ka ọ abere aro godo na wana snaike ama be so pini o me pini ana wan na na gero mu dobe ni jiskenen don mo ka won don na gero mu ro ka won do ro ya mi na ba hani no we sha ta ta so iman e ka na ba mere o tum na kare yo na kai a ba mo ko ro ko re ni na da ba me do zere ka o o ni na so ni ga na na dire kai na da ko da ho ye poru jo re so gere gere don na re mu ro no do me ne jiskenen do mi e, e so na che to re so do mi jiskenen don ji ba da mukure na janna da mu na janna omo ri fa alu ni mai ri gari ise ne be yo ne mu na ba ba ni to mu na ba shayi ko to si ma ya jipe mo ri ko mu na ba isa na ba de akida te isa na ba me ka e ye jesi o da ka be ido ko ni we ina ga ina nkata no na ko ni mu na ba sai bi o se muna na bawa shey yepetetere aiki imana vani una go poro poro poro einini ve yepete una go poro poro poro einini amin allah matakabali ya rab ana bebe wa ba na asemu na du tori da wa do ha na ki umuri kenan no kata no ko wa wa ne na ko ga e, no kata ka dem ka akɔhyɛ ɔmo ɔno ɛnyɛ bɛka wɔahyɛ nyɛ atete duku nyɛ atete duka ɔdɔ pɛn wan agoma wɔyɛ sɔrɔ mba na awan na islam bi na na na ɛyɛ wɔmɔri du ne ka ka ka yi sɔ tutumatɛ ka ka na abudu wa iya ka na sa'in wetin yi wa akɔlɔ yi ne ke yi agwa

dọ́mọ̀rin lọ́rọ̀ àkàí ní sọ́tù nìsá ìkà èyí wà àgùdùn máa hàwàlà tó ṣe kù bí i ṣe ìhà wà bí wà nídẹ̀ ìní ìsànà wà àgùdùn lọ ọmọdé wà kà èyí wà ẹ̀kọ́ mú ní ìlú mú ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ wà là tó ṣe kù bí i ṣe àṣàyìn ṣe ìṣẹ̀ni wọ́ọ̀rọ̀ èyí wọ́n bàyẹ̀ ni ọ̀rọ̀ ayọ́ ni ọ̀ ìsọpáyọ̀ ọ̀tẹ̀ náà mèrè tó yọ̀ ni irẹtan asúnà sí ṣe yìí ni yóò mú ní ìlú àwọn ẹ̀ka tó tó tó mẹ́sẹ̀ ìjọwọ́ abẹ́bẹ̀ ẹni sọ̀rọ̀ tó àìsọ̀rọ̀ múlọ́kà ẹni وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا illa إِيَّاهُ Omri وأنتم صلى الله عليه Wasallam.

ọdún lẹ́wà náà iṣẹ́ òkèrèkèrè ọ̀nà wọ̀dọ̀ náà kàkà ọ̀hún káàkiri hàn ọ̀rẹ́ bá kàkì sọ̀rọ̀mọ̀ aléyìí wọ́sẹ̀lẹ̀ sọ̀rọ̀mọ̀ aléyìí wọ́sẹ̀lẹ̀ mọ̀sílẹ̀ tó yọ̀ sọ̀rọ̀mọ̀ aléyìí wọ́sẹ̀lẹ̀ wọ́kọ́dọ̀ ọ̀pọ̀ mọ̀mọ́ yẹ̀wò tó ọrụ ọ̀rọ̀ àmọ́dá ọ̀rọ̀ àṣẹ ọ̀rẹ́gẹ̀tẹ̀ ka èyí alàtà òdó ìlà ìyà àsáyẹ̀sẹ̀ yọ̀nà àìkẹ́ni ẹ̀mọ̀ lòmúlò nà nyàrá tọ̀tọ̀tọ̀ ẹ̀mọ̀ lòmúlò nyàrá tọ̀tọ̀tọ̀ náà tọ̀hún agumin tawhid nan o mun sa tuwa ban ni gano waye bimbimin a kwanto no waye bimbimin no kan wai ayar hana wa sai me ato to to ona bi tawhid nan nan komuri mata na kai na da ka yi ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا bawuri aka yi walakad ba asina fi kulle ummatin rasula yana shakwa ta ina a bira kuikunya yana shakwa ta ina ina su kwata rasulan an to anatu yiwa sai ta nasu to to an ibudu allah kende kaya da min kai wahi komori ni o wajitani bu dole da ne sai

ọmọdé e. e ọkọ na ma ń tọ́ àbẹ́ ní ẹni náà ni kì í abẹ́rẹ́ àgbà ní ẹ̀ka èyí e. ẹ̀ka ayọ̀ àbẹ́ ní kì í kò múlẹ̀ nyàrá tọ̀tọ̀tọ̀ bí ẹ̀nu lórí àtọ̀ ọkọ̀ tẹ́ni náà ìsọ yìí mẹ́rin mẹ́rin náà ìsọ ìyá náà ẹ̀ka ọ̀rẹ́ mọ́ mọ́rí yẹ àná mọ́rí mẹ́ka sọ́tù náà àlẹ́ wọn ìdíwọ̀ àwọn mi sọ́tù náà bíyà yàrá kàá tí وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون أولتم لي صلى الله عليه وسلم من هو الدكتور كريم أظهر لا يجرية لنا وأنا مكة ينرى بولاني tàwílì mọ́lẹ́ ọ̀rọ̀ rẹ̀ rẹ̀rẹ̀ rẹ̀ àhàrí múrí ọ̀rọ̀ tó jẹ́ yìí ẹ̀yìn mọ́nú àfọ orí ìsìkà rẹ̀ dọ́rọ̀ lu ìdára mà rẹ̀ because anyọ́ mẹ́ẹ̀jẹ̀ yìí ara ọ̀rọ̀ àrà takìtì pọ̀pọ̀ rẹ̀ mu dáyìí kan sọ ló wẹ́sì rẹ̀ ni ọ̀nà àwọn ìsìkà rẹ̀ náà ọ̀nà àyà dọ̀ so ìjẹ́ ni wàá ìsìkà ọ̀ka aka yìí wẹ́ sọ̀rọ̀ nù dọ̀ka ọ̀kẹ́ wà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ wẹ́ẹ́ mẹ́wàá kò nyàwó jẹ̀bi yìí náà ó jẹ́ àjẹ́ ìjọ ọ̀tọ̀ akọ̀tọ̀ dẹ̀ àwọn yà bíbí wọlé kò wọ́n yà wọ́ ọ̀rọ̀ tó yẹ wọn. Dómìnà náà wọ́n yà wọ́n máa ká ọmọdé ọkọ̀ wọn máa àrùsánà mi kọ́bìlì káàmì rọ̀sọ̀rì ẹ̀yàn ní tuntun ẹ̀yàn ní tuntun dọ́bìdé wọn tó mìíràn iná tó yẹ̀yẹ ilà náà yí ilẹ̀ àáka yìí tuntun yọ tó lọ́ka èyí anáwòlá ìlàhà ìlà aná fàbùdùn ka ẹ̀yìn sẹ́yìn yẹn náà ẹ̀kẹ̀fà ẹ̀ẹ́rẹ̀ mọ̀mọ́lẹ̀ náà tọ̀tọ̀tọ̀ wọ́n mọ̀ ọ̀nà fàbùdùn wà ẹ̀kẹ̀ mímú wẹ̀rí sọ́nà tọ̀tọ̀tọ̀ that that's showing here. A ah, bit of good. You see, in the night, God will maintain the video. I want to marry. Eh, ah, eh, eh, oh, and you know, to know, to know, you know, you know, ka e ẹyin sẹ sẹ nyana wọn kẹ ẹwọn ya nyana fa agodo wọn wọn wa ka mu nyara gẹgẹdẹ mu bẹbẹ ni yẹ kẹni ti koran ni n bẹni na anu na na ka

ẹni tí dé ohun láti tó ní lọ́wọ́ tó lè tọ́ yàtọ̀máìnà annabi náà anagbọn tó báyìí jùlọ mú ní àkàrẹ sọ́tún àárọ̀ ọkẹ̀ ìlú لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله

adana kata mai mara e eh, ma ni je de je ne godo pataki e eh, mari ma ada kata eh, na chere ta de dari to ne de ada ma kene oi wa ma we me ba che ni utan aku me wa wa ila adin ko no to ni adin ni awa ko le ana bi tu ya saka قال يا قوم اعبدوا الله ìjọba tó dọ́kọ̀ máa yá ọ̀nà àgbọ̀n wáyé kó mọ́rí mi o máa lẹ́kùn mímí iná yìí ń gbọ́ yìí o wọ́n ń yọ ìyìnà sáà ń yọ mọ́rí anáwọ̀ ẹ̀kọ́ ní ìyẹn wàbẹ̀rẹ̀ máa nìyẹn o a nì wọn mẹ̀rẹ̀ kà gẹ́rẹ́ sùn àbọ̀ mẹ̀rẹ̀ kẹ́

ile ko ni abin na batoran da ne kaya da man kai ma yan na fam wai ko mari ni o enyi sai na ya ke enyi ne nyenye ono ni na abin man ne ana wa ya ke e bu da ran da ta ta annabi sallallahu alaihi wasallam annabi shaibiyo so to la ro ko no na muri o ka وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أم لقل رجل يا مدين أخاهم شعيبا ọ̀rọ̀ yàrá mi yé ríkà àdínàmú ọ̀rọ̀ mi yàrá tutù yọ̀rọ̀ tutù yọ̀rọ̀ àbí àdínàmú mi dọ̀ tó rí wà rẹ̀ abẹ́ni bá náà yẹ a particular nation anatomy àyàrá specifically náà mo rí tuwari ohun omori mọ́rí sallallahu alaihi wasallam ẹ́ ọ̀nà ohun mọ́rí the globalizing mission náà ní ọ̀tọ́ àná òtò náà mọ́rí ìtọ̀ dá ìkẹ́ ẹ̀ abẹ́ẹ̀bẹ́ ń bẹ̀mí ọ̀rìn àmọ́ abẹ́ẹ̀ níbẹ̀ náà ìkẹ́kẹ́ àbíjẹ́fẹ́ dáàní in particular dáàní àgbà àgbókà ináda ọ̀nà mọ́rí tó ẹ̀yìn ọmọdé ọkọ̀ wọ́n ilẹ̀ àmàdìyàn ọ̀nà na tó ẹ̀yìn ìjọ́dọ̀ tó ayọ̀ kọ́ọ̀lẹ̀ ya kọ́ mi ìbúdó e lọ lọ́kọ̀ máa yẹ ọ̀nà adam ayébúdó lọ ẹ̀kọ́ mú rí nípa ma lẹ́kùnmí ní ilẹ̀ ààrin gbọ́ẹ̀gbogbo èyí ń dà sá ọmọ ìlú àdúgbò mú ìlànà nípa àyà kẹlẹ̀ wọ hẹ́kẹ̀ tọ́bí ìdọ̀wọ́ nà mú adébù mọ́sá adébù وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري وأنا اخترتك أما أن يوانب موسى دمينيو دمينيو دمين يوم كايدو عالم يعني. فاستمع لما يوحى وما بانوي tutu pẹtẹtẹ wa ọsàn máa tutọ ìyú ìsàn náà ti tu ìyú sẹ́ẹ̀rì sọ̀nà ìnáni

ọ̀pọ̀tọ̀ wọ́n ní sọ́tùl máa ìdá wọ́n mẹ́rin ọkọ̀ tó kìkì yàmù wọ́n ní bá kwẹ́sọ̀ ní àníbì yusa ka ẹwà wọn ká àdà kìkà kí bọ́dì sọ ọ̀rọ̀ wọn bíi ẹwà wọn ká àdà tọ́tù kò múlẹ̀ ká ilẹ̀ àná ọ̀rọ̀dọ̀ ọ̀rọ̀ ká àmọ́ múlẹ̀ àbí wọ́n sì tó kìkì yàmù àníbì sọ̀tọ̀ ká ẹ̀yẹ ẹ̀rọ ìlànà ìlànà mẹ́yìn àdéhùn ọmọ lọ́wọ́ ayẹ̀wò rẹ̀ mí kàìwọ́n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 أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد أمري أكي وانتمري ما يتم يبلغ هو تفكي يا ما أريكم نمرنا كاكي إذ قال الله يا عيسى ابن مريم فكما يا عيسى ابن مريم أأنت قلت للناس أوامنك هذا لكي يتخذوني وأمي إلى حين من دون الله تمي أتوني من نسم من ندم أبو مريم أبو أبو مريم يكون يراتو شتنام أوامنك هذا كأني تري in one the Father, the Son, and the Holy Spirit and I become one أوامنك هذا تنتي كمريم كيف ونكبو قال سبحانك ẹwà káàlà kai àdẹ́dá àtọ̀nyá dẹ́ẹ̀dá tó bọ̀ múrí ẹ̀bá wọ̀rẹ̀ múrí kò nyára tọ̀tẹ̀ náà yìí kọ́ọ̀lá subhana kò múrí ànẹ́bí sọ̀dọ̀kà ọ́ ọ̀nà níbi wọ̀ múrí yọ ma yà kú nulí an akóla ma lẹ́sẹ̀ lé e e bi ha ẹ̀yìn mọ̀ náà sọ̀rọ̀ tó rẹ̀ sàmsàmì ọ̀ká má ká ìsà náà ìkẹ́ mi ẹ̀ bọ̀rọ̀ mi nkún tukul tó wọ́ fakọ̀d alimta ẹ̀ máa yà ni kàbí ìwọ̀n múrí kó wà á yẹ sẹ́mọ̀ bìkẹ́ yìí tán àlẹ́ mo máa fi náà sí wọ́n àyẹ̀ sàn náà ولا أعلم ما في نفسي ما يسنا إنا يومري إنك أنت علام الغيوب يومري أوايا بانشركين أبسنا تي تسنا تو تسنا ولي تو إذا يومري أبانا نوانيا أما يسنا تي يومري النبي صلى الله عليه وسلم ما قلت لهم إلا ما أمرتني به أنا سمعك يا بابا لسنا كوا مدني نور سيكسونو مدني أن يعبد الله ربي

كنت أنت الركيب عليهم يقول هذا الشيء فيما يقول ناير أدمير وأنت على كل شيء شهيد يقول من يوايا بسا سبب من أبان ونوية يقول من فسا بسا سبب من النبي صلى الله كل وسلم أبان لبنا لمنا كاكي أي كمولي نلا تشتوتشو لأن هذا سنتو مريس صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أنا تقول هذا يترون إن قرآن أنا إما أنا توابعي أنا هرابين ba ne je kai da bibi on on tumi ne ciye tan kun inna ma yuha ilayya ha la ilaha illallah amma wa ma azalik tan de ka na wa ya biya ma ha ko so to so jinu to mu sallallahu alaihi wasallam ijana ko to tauhidi ya na sala de ka yar himi ne me em me kon to mu ni ha ko ka wa ka la ilaha illallah amma wa ka so to so وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا صح هذا ساهر كذاب أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد famar ya kawo aji ko a dane mari mai yau an makan ne an gadi ne ya tuma kan ne mari mai an ja abu mun zai mun ka kaka odana kodo obo ne wonde be wa qala al kafiruna umar ya kan nan mu kabe nan har me ka kare hada sahirun kazzab osani wa peva o peva sani bin kazzab do woni chodivin ene ka ka hadha sahibu kadhib okay well only chikene wa ki kadhib only chi an ordinary only chi ah kadhib ama odana ari ka kai mala ora ara tatini le chi only chi be ku ba gura won we chi ori eri we si le du na ere ona re ana kai da ko ke kire da iri na eka ihe ne nyi dokire ọ ode abọ́ mẹ̀bí naturally ọ̀rọ̀ ọ̀rọ̀ àdá ìka ilé tí ó fún ọkọ̀rọ̀mẹ́ náà ara ya àyè tí lè tí yí ó ń yẹ ìdọ́kìrì ìran dé inú ọkọ̀ orí anúmọ̀ àkànú mẹ̀bí náà ẹkùn yóò lè ara kọ̀ǹfà mọ̀nkà èyí ọ̀tá àwọn nà lórí tí ó dì abọ́ mẹ̀bí bi ọ̀rọ̀ ya dọ̀wọ́ nílẹ̀ ìran anáìkiri ìdọ́kàpọ̀rọ̀ dogu na do cecin daro daro sabular do kai da ru ka do cecin onye he mu da ma ba ne da nan ene na hare ne kayan to mun kana da sahirun kadda ozo ni mo peba do mo ha ma do na e a pa ora in fact ni hmm. o to bi man ọtún ọmọrí ẹnẹ́bì jẹ́ kàákà ee ẹnẹ́bì asọ́dìkún àmìn anẹ́zẹ̀ẹ̀zẹ̀ anẹ́zẹ̀ẹ̀zẹ̀ na nyà ẹ̀dẹ̀ tẹ̀tọ́ra ẹnẹ́bì jẹ́ ọwọ́ṣẹ́ mẹ́rin ọ̀nà tó mọ̀rí nfa àgbẹ̀ mẹ́rin mmiri. àbúkọ́ tó mẹ́rin ọ̀kà ẹ̀wẹ̀rẹ̀ kẹrin kàyè la ilaha illallah muhammadun rasulullah ẹ̀yìn sẹ́sẹ̀ nyina wọ́n ayẹ́ kẹ́ẹ̀ wọ́n mẹ́rin ọ̀nà muhammadun wọ́n tó mẹ́rin àbísọ́nà àbíyànà wọn náà sẹ́mẹ́kọ̀ọ́kọ́ ọ̀lọ́nà àfẹ́fẹ́ dɔɔbo ne kyɛban dɔɔbo gyahɛ dɔɔbo ne yi yasara aya bɛɛbi ɔsɔ ɔno na de dehyɛ mu nemani yahudi ne ɛno nana agye ke yahudi ne na awarata yahudi ne abdullahi ibn salam amadi amadi islam dɔbɛ tontomri andɔgɔrin ɛnam bɔbɔrin ɛnam bɔbɔ koko ɔnara adi islam dɔbɛ tontomri dɔkɛ ɛwɔntomri ɔnara adɔwu yi o ɔnara adaki islam nana ama dọọ na ana nfe ọyị dọwan ọ na-esika yahudi kwụwa gudo edu ahụ osika eyi ọ abdullahi bụ salam mere anụ mere họwa ọsọ enye yahudi ebe diri nara pụrụtwa diri e diri na e ya aba an to mani da lara ku ya wudin go da kai mata ko nuna fi abdullahi ibn salam sun ya kai ni prayer abdullahi ibn salam ne sun ya ka ni fi abdullahi ibn salam wa ya san ka aka e e, innahu sayyiduna wa ibn sayyidina abdullahi ibn salam an wa kan ya wa ne yam odo bi dai wa bi ndori bi jodo bi dai odo bi dai wa bi ndori bi jodo bi e man se ka e because en reward given en reward given عبد الله بن السلام ده نبت يمدك ايه اشهد ان لا اله الا الله وان محمدا رسول الله ما بينك اي شيء سجل عليك يا ابو مني النبي محمد ده ربو تومين اذا ما أنا كان انا سان سان ايه ده وراه سفر ايه ولو عايز انا كا ايه انه سفي هدى وابن سفيهما هو عبد الله بن السلام واك يا انورا هاو هاو وينا وايا بنونو دوري بوجنورا هاو هاو هون انا بنان yahudi nɛbɛnɛ ati stop ɛnɛ bi kaba bɛ na de balima ne lori fa de saboli bo yi ni lɔrɔ sɛmɛ awo b'a fɔ kila ilaha muhammadu sɔɔci yɛn nɔ tó mori kana abiri awa yi zɔnna bi diri aba yi zɔnna yi zɔnna bi diri ma wata bara ɛhɛ ana se ka ana ne bi nimeri ife na sibogu ɛnu wọn wà dẹ̀ mẹ́rin sẹ́mi ee yẹ màá ti tọ̀wé ìdáná díẹ̀ màá nìyí náà díẹ̀ àwọ̀ ayé náà kẹ́nẹ̀ àsáyèrè rè pin ọ̀yà nyàngòrì dìrì wọn wà dẹ̀ ó sùn wàtó ń bẹ̀ mọ́ nìyí ẹ̀yẹ àgbọ̀rọ̀ ya wọn wà dẹ̀ ní ya hàmà de abẹ́dẹ̀rẹ̀ ọmọdé ọbẹ̀dẹ̀ zamawuli àgbọ̀ na náà abẹ́ sọrọ ju du du dune tuta gwa mari men ke ya we konto mura na be oswa vele kosa ya zere mana gwa wa bene ya wotu a bodu akobe tuni okata jin ene una wole toto mi ẹ̀wọ̀n tó mú ní òdúdú ẹ̀kọ́ ìjọba máa pọ̀lọpọ̀ ọgbọ́n mú ní àwẹ́lẹ̀ ẹ̀wẹ̀ pọ̀lọpọ̀ méjì tó mú ní àmìnifà sọlọ́lọ́wà ayọ̀sẹ́lẹ̀ ìyọ́n àìdàbàkó tó mú ní sọlọ́lọ́wà ayọ̀sẹ́lẹ̀ dɔkari ka eyi adana ɛna mɛ nyamuri sɔ yada adana yi kaka ee adumaw na bi yahom ɛnɛ anya ne bɛ ne yɛ sɛ ɔtɔ hɛ ne bɛ na ana yi wa bi na yɛ dɛsɛ anya to hɛ dete anya nu ɔtɔ mori batɔ do awo ebi o ɔtɔ mori mɛ baa bɔ ɛdá akɔsala do nyima aba de kane kane ina ɛnɔnɔ kawɔlɔ. abada da ma dai nan libin man dai wato won amma kusa da da to sa to hiwa abada na wa da ta da ki nan ni kunut ma kare nan ni amma kusa da ma duwa hiwan ka ata ada kama ne umuri unyere ye ne o oson ire kan dawi ni ta oson ti ahu duwe ti wo oson me abisa sala nusu asa kunya oshenwan on to mo so le san do wa isan onóòní ìnísàlẹ̀ sọ̀gbọ́dọ̀bọ̀ àlébẹ̀sẹ̀ wà ní sọ́mọ̀ríkà ní tó mìí wà ní sọ́mọ̀ríkà kọmọrí ọkà èyí lẹ́ìsà lẹ́kàmìnà àmì ṣe ìwọ́n tó mìí yíṣùrù ara ẹ̀wọ̀n sọ̀gbọ́dọ̀ àlébẹ̀sẹ̀ yíṣùrù ara ẹ̀yàn kẹ́yà orí ní rẹ̀ náà ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون

agwagwa agwọ aranye no mmiri ọka ọmọ ịlụkọrọ akị bi elu adam n'iyi ya nwa nwunye yi ma ya akwọsọ na ịma awa ka na ọkwọ nkata na ya gị dịka ya ara aja dị atụsọ tuyi ya na otu ịsa na isi na ihe dị ije anyị ije ara anya nkata ihe ya akwụnye nwa wàá mọ̀ rẹ́pọ̀ ìrákọ̀ dẹ̀mọ̀ àwọn olùkú rẹ̀ ló àtọ́ ọ̀wọ́ kẹ́nẹ̀ ló àtàná ẹni ilé máa bẹ̀rẹ̀ àhà mi. àárín sẹ́tẹ́ àkùtì náà ẹ̀yàn dẹ́ni kọ́ ẹ̀yàn tanu wáyà dàn dùn tanu ha tó wọn ha yọ tó wọn ha kó túmí àwọn. àmà òbókọ náà èyí náà nàn ilẹ̀ ha wẹ́ẹ̀ ha. yọ tó wọn. ha yọ tó anaghị eme ya ehe apesa na mmanụ tuntun mmiri agụma aba ire kọsịl ụwa abanye omori ọnụ ahụ meda nye etu asụ na enyemaka ahayi emnyara kebe pe ma da ma na ịnokwu anya mme ire ama otu bụ kada aka isu na ịjọ abịa anyị suru dị suru na ee tó mọ́rí ọmọ ní ká ilẹ̀ ni bá rí ní ká ee ajá alàlẹ́ àtà ilẹ̀ àwọn wàhídà àbúrí tuntun tí ó ní àhẹ̀kẹ́ orí pọ̀rọ̀gbọ̀dọ̀ orí pọ̀pọ̀ orí tàtàràtà bọ́ọ̀rọ̀ ọ ní àhẹ̀kẹ́ anáìkẹ́ yìí bányọrí yìí anyị na heke danya na heke mgbe ọzọ anyị na azụ ikpere danya na wa onye yi abụọ

wasbiru ala alatikum nyi suru to sori anono ni wa abaye hake wan ne kenyere inna hada la shay'un yuro asabiri ana ke ki esi muhammad is ko baba mel sallallahu alaihi wasallam tawhid ya ana baba si ko so be tere di dem katiri ni mi ko to mi so le sele omri mi tiwe to e kai wa anzir ashiratakal aqrabin kona yanda unanaika kai e eh, goro eh. kọnyere iwe aka ka o chọchọchọ ka iwe ya bụ ọdụdọ atụ otu pik ya ma kọnyere iwe ahụ otu mmiri sọrọ sọrọ dọkwa abada dọkwa ọdụ ọrụ kwụrụ na-eme dọkwa ọdụ abụla ọrịa ọrịa ajị bi ya akwụ ọrụ ahụ nke anyị ụmụ ụka mmiri chichi na ka e na sɛlɛ kusin min ne kyɛnɛ akuri yɛn ba wuli da ito ne ka yi kan yi inni rasulullah ya yakun qaswa wa ila nasi kafa ana sai ka wanda ni na yin da wani wa jinka in gon to muri bitu awon no ni ko e awon no particular din ya gon to muri bitu abada bin bin in general abada bin bin in general ne ka eni hamu ààbẹ̀ ní bá wọ́n déwò yẹ tọ̀bẹ̀ náà ẹ̀dà kàdọ́dọ̀ àti sáàdà ìsì tọ́sìrì àyẹ̀ ẹ̀yẹ̀ tọ́nà kárẹ̀ ẹ̀rọ ìyára fìnàfì agbọ̀dá agbọ̀dá alẹ́kìlá àìlùmọ̀ zunubu yẹn náà yẹn nìkan ní ìtura kọ́sí mẹ́rẹ́ ayé kan ẹ̀wọ̀n ẹ̀ láàmì tó rẹ̀ ayé kútu ẹ̀ ẹ̀ ọ̀nìyàrá kẹ́ náà náà àrìndọ́kì ya muhammad odu ukwu ya muhammad wey do her wey nso wura me odu ukwu muhammad a kí ó sọ́wọ́ àgbà nìkọ́ ìpín sọ́wọ́ àgbà nìkọ́ àmọ́ àdàdọ́ àtàlà ahìn kàìkọ́ mọ́rí kò ha àdó tó múlẹ̀ láìkọ́ eh a ah, bisa sabe auka otumuri ayi sa ha bo ha de sham sunya de ku ada nan ama omuri oka e ba bere ona wa o kere don sha ko nan daka agula ware odo o do avoi ko se ya da ya honon ya koya ene titewi ne do ene titewi da ne ku do abade do muri da in respect of on behalf of Kuntumuri. Don't read them to Surah Nyara Jeten E. Surah Tuntut La Ila Yom El Kiyama. Surah Na Ikapolo De Kwi Kiyamutu. Lala Kisuru Yokolun. Dose Kan. Kuyomun Tinjitivi Abu Lahab. Ene Warabe. Ida Abu Ka E. Eh, tabbat Yada. Abi Lahabin Watabba. Omuli Oka E. Uwabu Lahab Iba Wana Iba. Osu Duha. Ewa eh, na Abụla àbọ̀n watan samsam orí dúrà ẹ̀yàn ìrìnyànyàn náà kò yẹn mẹ́rẹ̀ domini ba kankan ma abu na anu ma wa ma kasab abu kono ba wa ma kasab na ke watan me anda e ke ni o ni na ni makka aye ah, etete ka ba na ma fani yo eh ke na ba na ma na yo eh, ni e ni akwai ka zai nidu dure da wata jere wuri ọgbọn mai dibi agwuson mere dibin ọmọ da marika iwa mra atuhu atusani anai ka kai hamalatal hatabba udi ba ne na zai kawo na haro cike ke do ko na yuri udunin tumuri da ka utumuri ya fara ruwa ka ma famili ko te hablun min aba nyu bene bi tura ko ne masad na ga ba do dáàsì gbọ́dọ̀ kọ́ dé ìtura ni wọn dá náà àbúlá àbọ̀ náà ìjọ kìjọ ń pọ̀ ní pọ̀tù mú ní àwọn ọmọ ìmọ̀ mẹ́rin wáyé sọ mọ̀ ní mẹ́rin wáyé kò múlẹ̀ ọ̀ká kẹ̀kẹ́ hàn àtògbà ẹ̀yàn so màfà ní yọ ọmọ ní yìí ọ̀rọ̀ àwọn sọ́kùn ọ̀zọ́ ọ̀pọ̀ náà ẹ̀kẹ́ yìí wà á kápẹ́ ìjọ àtàgẹ́ ọ̀ akọ̀tún múlẹ̀ ọ̀ká kìlà àtúwà wọ̀nyà sọ́fà ẹ̀yà ọ̀ ọ̀pọ̀ máa dàbọ̀dà kó ẹ̀yà ọ̀ ọ̀rọ̀ sọ́mọ́lẹ̀ ní sọ́yọ̀rì ah, ah, ah, e, eh? ka ilẹ̀ ilẹ̀ ìdáhán kò túnmù mẹ́fà ọ̀pọ̀ màdàgbọ́dọ̀ ọmọ àbí àjọ wéèrà àwọ̀ otu òtù àwòdòtù dónyà àgbọ̀ àmà kòkòdà gẹ́m originally ọ̀nà wọ́bọ̀ ya ọ̀dọ́nù rẹ̀ ní ìrúkọ̀ náà ìnáwó àwọn náà ìkàtọ̀ sọ àbíjẹ́rẹ́ gbọ́mùrí kọ̀ tù ọdún tù ẹ àwọn mi ọmọ ngọ́dà ọ̀dọ̀

ọ̀pọ̀mà takọ́dà àmà ìjọmúrí ọkàkùkù takọ́dà ya takọ́dà alamẹ́kẹ̀ ọmúrí ọmẹ́ka ọkwọ́nà dábò láhà ọkwọ́nà ya eh, ma agna anu malugu wa ma kasu abẹ́kẹ̀ ọ̀nà yẹ ẹlẹ́wà àwádà kan náà ọmọ ìmọ̀ àtàná yọ wà á tán náà ma agna anu malugu wa bẹ́ẹ̀ kò sí omi nǹkan ẹwọn agbábọn náà wọ́n ma agbọn àánú bá lówó wọ́n ma kásọ̀ ìnáyà náà náà dùnmọ́ yìí wọ́ ẹwọn mẹ́bà jọ ánkọ náà yẹ̀mí mẹ́ka ìjọba náà ṣe títẹ́ wáyé sẹ́mẹ̀ ẹ̀nà ní kadẹ́mà ní dẹ́chẹ̀tẹ̀ ẹ̀rà àwọ̀

أنا كاين كي في صحيحين أما إيه صحيح إذا كي أمرت أن أقاتل حديث ابن عمر ابن عمر رضي حديث عن أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيم الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك أصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله حديث عن عليه الصلاة والسلام fotobile waka ramadan ko no bela da ko ko do bela da jani prodin yin kai access na ara ke o mi tawi da ni de rin yin ko to mi ala muhammad to mi da da ya sala je da ya yin zakka idan ne sunna masana wa to ile sira ne da Allah amma ida kana mer ma yo abi bilwa ko muslatu to mi ana ko to mi so da sada ijalatu mu'adha da yaman hadith ọ̀nà ọ̀rẹ́ mi sọ yìí buhari ọ̀rẹ́ mi sọ yìí muslim ibn abbas ọ̀dọ̀ rẹ̀ ọkà ìjọ́nà tó mẹ́yìn eh, ah, eh, ah, tó ma'az àti yamu ọkà ayọ̀kà ya ma'az ma yọ ma'az inda ka ta fi kawo mammin ahiyar a yi da gunu yanzu a zai nira a zai nira ka fi saka da tuyi amma fi saka da tuyi فلتكن فليكن اول ما تدعوهم اليه شهاده ان لا اله الا الله جاي سبا فانا بدي بقى dị ka ee ẹnna mere nu ka ẹni na nyina aka ẹwọ o fọrọ akọrọ nọ fa mata ọwụka lezari afọ izari eje ara awụchiri ewu nọ fa im ya. ya ọtụ na asọ na asa eje mmegharị ara awụ fa anim hum anna ma atọrọ da alaihi hamsi salawa ìjọba àmì sáré pẹ̀lú ẹ̀kọ́ ìwọ̀n náà bá bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ sí ìmàrá àmọ́nà fàálìmùhún annàlá àtàràdà aléhìm azaka tó ọkọ̀zùmìn àbúnyá ihim wàtọ̀rọ̀ dún àdàfọ̀kọ̀rọ̀ ihim na ẹ̀rẹ́ sí ìmà àmọ́nà àbọ̀ na sí ìmàrá àkọsàdà àwọn ọ̀tọ̀gọ́wà rẹ̀ káyíwà ọ̀tọ̀gọ́tọ̀dún islam bẹ̀rẹ̀ bátà wọn azẹ náà ẹ̀wọ̀n mọ́rọ̀ ẹ̀rẹ́ màsán nasa ìjẹ́ ẹ̀bára rẹ̀ mọ̀gbọ́wọ̀ náà káyíwà kòmúrí ọ̀rẹ́ mi ntunda kai ma da kai ele abu sai mamana da yanzu zaka ne wa iyyaka wa kara'ima amwali ni ya rawu anan yayi na kiyan me asuna ka kayar shi no lebo asuna ka ba wattaqi da'wat al-mazlum fa innahu laysa bainaha wa bain Allah hijab ntunda kai ma azene ma azene da kai me ya rawu fa yanwa ya aduwa zana ya ka me unai fa abin kaduwa nan an enyi sana jolo muri enyi wa na kanon le omuri

guchan maka da yawi kuka ce ne kai do hai da da yawan maka ta ti sai ban fana nai e ne kai orman ne tauhid eh la to mu a bana ubi min ta ni ti okay one hour ah sai ban fana nai na sai gona da ana yi nan okay an mai ka ta mi ta yawa to kuma wani sin ogona an ba hari na mabika ini aljanna muri a sama yau umar aka e الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون أولا أنا كأدو ولم يلبسوا إيمانهم بظلم أن نرى قوبر إيمانا هنا أولئك لهم الأمن أولي أكاد نابن إيه؟ الأمن أيونته وهم مهتدون أدنى ربنا كأجوز بولون

lukman al-hakim ọ̀nà kan yẹn kan yẹ ọ̀nà yẹ látọ́ ṣìgbìlá iná ṣe kàlà zulmon azim máa hewa jim àtúnṣe ìní yọ mọ̀rí àkọ́kọ́ iná ìsìn mọ̀rí ọ̀nà bìbùn náà ẹ̀kọ́ rẹ̀ tàbí ọ̀sọ̀ ṣírkù mọ̀rí so ọ̀dánà dọ́wọ́ yọ mọ̀rí dẹ́yẹmí ṣírkù dọ́ṣà kejì yọ mọ̀rí ọmọ ọkà iná tẹ́rẹ̀ náà bẹ̀ẹ́ iná ọ̀nà àti ìdánilẹ́kù wà fún mọ̀kàdùn àtànájì ó umara dazi totokera ndiwe kwanya hiyo wabaza jamaa kosa disi ya rakene to dia bane no ikosha edere ile anabi ile sunna anabi ka kare anjisi ya mchi ah abu sayyid al-khudri wanda dinu ben ka e mutum ne sallallahu alaihi wasallam ka ke annabi mu zo ka yi umri ka e rabbi allimni shay'an azkurka wa aduka bi umri na wa wa mi sonya na kai me ba sai mai ta mai da mira sai mes kama da mes madwa kana ma da mu kan ke kul ya musa la ilaha illallah ɗan e musa ka ki la ilaha illallah ɗan e su na wa ke yi e umri wa zikri da annabi musa da kai kullu ibadika yaquluna hada akwai abin bin ana ya kasallan a common لومي يا موسى لا إله إلا الله يا موسى ميكا واكا لا إله الله هذا موسى ذاك إيه ربي إنما أريد شيئا تخصني بها أو من سبيشال كان ميس كان يسون سو سبيشال داي كم يلا كان نون يونا نازانا بني <laughs> أنا موسى دوما كايوني إذا مريبا كايا موسى كايي لو أن السماوات يا موسى ما يا موسى لو أن السماوات السبعة awere sama himba na nan wa amira hunna gairi atabi sene ina na abri mamu muri eh wal aradina sab atabi te su himba asha fi kaffa dasho tni konya ne mon wala ilaha illa allah fi kaffa la ilaha illa allah dan re yobo kasa ine mon malat bihinna la ilaha illa allah la ilaha illa allah nwe ko koma na wado chi onwe te ko do huna balawa Bila usin. Amin. anawe mekaya ehe sɛ wotuhyɛ nanyi tɔ ikɔnɔ yɛ aljanna ina kai on tumuri aka qur'an of this aka don no tumuri don let nyo aka dum aya ne hadith ma ibn jabal ana ba ya ro aka ono ile no tumuri da akwa ya ala hima like kekete no tumuri transaction to ya de mani sallallahu alaihi wasallam ya ma'az ma ah, ya ma'az atadri ma ala wa ibad ala allah ma'az wa ya da ibadan fa so murihi ani izo wa re da izo muri wa ya sabi da ibadan ne tuwa so muri rasul ma'az aqidal allah yo ne ene ya haka ana ikumuli ono ntono edo ka kumuli ono ntono edo ama ni ana ikumuli nyara kero edo ma ka kumuli ono ntono edo yobona odo be dokuri wa wa obo ono na ka kumuli ono ntono edo aso ana no muri ana kero edo ama ale ai kala so to muri be an deus edo be ndo ka ka wanyo ka Allah wa rasuluhu a'lam abu kumuli wa wa ko tuntun da ba kai ma'azin kai haqqu ma ala al-ibad an ya'budu wa la yushriku bihi shay'an ile zo muri to sare ne so bi kan en ne ke na sai sai sanyi ba ka hake وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا إذا إذا أنا أريد أن ما يتوى من يصبك إيه أظن أن يصبك بيدي هكي اساني يسأل أولا أصير هذا أظن أن يحكي نرى تشو تشو لو شاك جان نرى تشو تشو أولا أصير معنى ذلك أمري ما شاكنا الجنة لما هذا كي أنتم من أفلا أبشر الناس Why they are not killing yàrá má kínú bẹ̀rẹ̀ nínú ìwà because ààbẹ̀ mẹ́wọ́n wọ́n ìbára wọ́n ti dáyé méjì rẹ̀ wọ́n tún mìíràn kàlẹ́ àtọ̀bà ṣíra hún fẹ̀yẹ̀ takìlò ẹ̀wọ̀n àz èyí aṣọ kàáyíwá àkókò wà ní kàáyíwá yìí lẹ́nà àṣà ìtọ̀rọ̀ náà àmìmọ̀ kẹ̀yà ní pọ́n yín kọ́lá ẹ̀kẹ́ dẹ́ mẹ́ dẹ́ ìrúwó chi náà wọ́n wọ́n aṣọ kàáyíwá mọ́ àzọ́ rẹ̀ bákà ìjà náà bá ṣe ẹ̀tẹ̀tẹ̀ ìjọ náà sì tẹ̀ bákà sẹ́mi àkókò tún mìíràn rẹ̀ mọ̀kàtẹ̀tẹ̀ kà èyí náà aṣọ yẹ tẹ̀ ẹ̀yẹ náà rẹ̀ kàdàtúmọ̀ àǹfààní lọ́wọ́ rẹ̀ bá ṣe ijamu iri ti tura na nwere otoku kiyami so ijuma hada wa shi tete doki hadis alana ne yaran ke ama ne jere wa wo loyi tawhid masori do wanyo o isha ke je umuri masori do wanyo asani mo no so ya kordo do ati mala abi ko yetere ya no aka a because eje ebe ebe ka ki yaka na budo yaka na sai ne sada ije are ba je dare ataka ba ji ye tu ada yosasa o ba wono tawhida o mala mani masoro ya sanyo mono sile kanyo katenye nyine tu asoro ya ko dodo te o wa anyi na purupurupuru ai kala ni purupurupuru wa wa sho na gero muri akwa awon na gero muri awon muri tana janna o kawawa muri la wetu tawhida ni muna washewa kata faso uzubuni muna na wisa lala kwe kata tohida na sebi uri ọtí wọ búrú ní ọdá káàtò kú sí gbéra ọnyà ọlẹ́bà àti mọ̀kàbùkọ́ mìíràn náà dọ̀mẹ̀ kọ̀rọ̀ yà àbídọ̀ kẹ́ ìsúmẹ́dì mọ̀sán dáa sọ yàrá yìí òmìnira náà bàbá náà dọ̀ ìwọ́dọ̀ òmìnira tohid anáìkẹ́ àwọn náà gẹ́rẹ́ ọkẹ́ ndọ́ṣẹ́ jẹ́ náà dọ̀ṣẹ́ amin àmì nà mọ̀kàmà takọ̀ bẹ̀lẹ̀ yà àmì ọsọ́nà bí ògbókí pàtàkà ọ̀rẹ́ èkó pàtàkà ẹni òdè ọ̀dẹ́nyẹrẹ àlẹ́kọ̀ọ́ ya rẹ̀ kàrẹ́ náà ehe ọmọdé ya and ere su nọ na ndị ama ere ịtọrọ ịdọ na ha ewa pere enyo nka anyị nwanne fa ere ya ọrata ọrị nwa e ka anyị ka many places basis outside the gregorian because dị wa akara ịtọrọ ịdọ wa abịa dị wa akara ya isti ana ne aka son tọhid yiro abẹ ire ire yin ọrị ewa na enyo ka akara nọ na ere am na ke ya ya ne ko nya that is there specifically that when you should there je don't worry lafi o dey what to talk ama e wa fo ni ayin ka